بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكت الله وبعلا ندلو أترى إكياتي فولفا وبا ألفا وألشقا alfawa àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ọ̀bẹ̀lẹ́wọ̀ bá kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa alfawa àtàwọn ọ̀gá gbogbo àwọn jàmáà lọ́kùnrin wa àwọn jàmáà kàkúrí wọn láwọn níwà àdìlálẹ̀ ìyàwó tí wọ́n bẹ́ẹ̀ ti next thursday lọ́jọ́ tẹ́ẹ̀ká lọ sí wàásí wọn wọn náà tọ́ka gbé wá sí alẹ́ òní ọlá ìyàwó tó bẹ́ẹ̀ ṣe lẹ́yìn náà sísá wà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rífà òun náà ní wàásù lálẹ́ ọ̀la níbi ọ̀fákàrò òdúmẹ̀wò òun náà fẹ́ sí àwọn ọlọ́túnla ìṣàlá gbogbo ẹ̀ náà ọlọ́run kó fàlùbáríkà sí ọlọ́ọ̀bà kọ́lọ́ wọn gba àwọn ẹ́fọ́ọ̀tì ẹlẹ́sìn fún ẹ náà wà ọlọ́run Qur'anul Karim ọlọ́run sàlùwà kí láti àfihàn ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ní síkìlà àdìyẹ tí a fáwa abdulrazak ibn abdulmusin albadar ọlọ́run kó bá a sàfà lẹ́sìn rẹ̀ fún wa pé àfáà yìí vice chancellor of university of medina gbà kan ó lẹ́ gbìyànjú láti kọ́ àwọn àgbọ́yé nípa àdúrà àtàwọn àkàr fún wa torí ọ̀pọ̀lọpọ̀ kò sí ìmúlí mẹ́ bídà àbí tíṣe kan ti wọlé sáwọn yàrá nù ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ ọlọ́mọ ní káwọn yàrá ń fà ní àti máa karú síra yìí láti gbọ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ bídẹ́ àtàwọn èèyàn ti ọ̀bá já jùlẹ̀ ó di yíwa ó ní àgbọ́yé fíkìlà àdìyà báàbù 42 lábẹ́rẹ̀ àbí 42 lábẹ́rẹ̀ ó di yíwa ájò ájò ájò ájò ló sọ́pọ̀lọpọ̀ débi ẹbọ bẹ́ẹ̀ ni ájò ìsìláàmù kò ju àdúrà lọ àfẹ́ àwọn sẹ́láyé fún wa nípa àti zikir zikir á sì rántí ọlọ́ọ̀bá wọn àwọn yàrá sọ di àtàlátù bídí àti bídí wọlé sí wọn láàmì tí wọn bá ní káwọn yẹn ní àǹfààní lọ́fà pé yunifásitì mọ̀dínà tí náà yìí ni ọ̀fẹ́ wọn ti fáwọn yẹn ẹ bá lọ sí mọ̀dínà bá lọ sí yunifásitì mọ̀dínà pákẹ́tì kẹlẹ́bí máa gbé àti gbé dé títì gan wàhálà ni ṣe ń bá lọ bẹ pákẹ́tì kàbákà gbé yìí ni ó di yé wa ọ̀fẹ́ ni wọ́n ń kú fáwọn yẹn ó di yé wa so tẹ́ bá ń ka kárí pé àfọkàn sí alẹ́ mú lò ó wà very very important ẹ̀kọ́ nọ́mbà forty two ni a fẹ́ bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí àfáàǹsà làyẹn fún ẹgbà pé yẹn máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba kí yẹn mú oríṣẹ́ lọ́wọ́n ọba kó máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ó tún wá máa wọn nẹ́sì Qur'an wá tó sọ̀rọ̀ ń pa ọpẹ́ adillatu alayhi min al-Qur'an àwọn fẹ́ mú àwọn ẹ̀rí wá fún wa ala adillatu min as-sunnah

كما أن القرآن الكريم قد دل على فضل الأب وإذا مشانه بأنواع كثيرة من أدلة سبق إشارة إلى طرف منها بالجبع إلى جداج القرآن لك فلي كنت قصوى نقبع هلا تنبه فوقه ما دكي وري تلو شفنيا أتبه يتبه لك الله وبا فلو ريسي سيا ويري تاتي كانوا القرآن دي به فكذلك سنة. مليئة بذكر عبد الله على فضل الحمد وإذا مشاني بين السنة يعني كون مليئة الأكون بذكر الله تونا نعم ما ويريوا أما يريوا لتتقع فيري على فضل الحمد لو يولاد بفهم ما تقول الله وبا وإذا مشاني بنت بنتو ما يترتب عليه من الفوائد والثمار وفدائل في الدنيا والآخرة àti àwọn àǹfààní àtàwọn èso àtọ́lá tí ó rí bẹ̀ tí ma dúkọ́ lọ́wọ́ bá láyé àti lálẹ́kẹ́ àrà kí ẹ wo gbogbo àwọn ìbádàtà àmà ṣe látọ̀jú rẹ̀ àwọn ìbádàtà ń ṣe gbogbo ẹ̀ òkìn láyé wọ́n dé ní àlùjẹ́nà ọlọ́wọ́ bá kó sọ àwọn akóso ọlọ́mọ àlùjẹ́nà kò sí pàǹkì ọmọ àlùjẹ́nà kò sí pàǹkì hàn àlùjẹ́nà bí tí àwọn afọ tó yẹ àlùmọ́ ti tàwọn afọ àlùjẹ́nà àmọ́ ọpẹ́ àníyàn dúkọ́lọ́ ọlọ́run náà jẹ́ náà àmà dúkọ́lọ́ ọlọ́ọ̀bà ó di ọlọ́ni ẹ̀gbọ́n àwọn àjẹ́mọ́ wọ́n jẹ́ náà tẹ́wọ́n mọ́ pé alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah kuma wọn wọn lọ jẹnà jẹnà ọlọ́nkọ tí wọn lọkàn ní wọn lọ́ọ̀bà wọn pe ah ọlọ́ọ̀bà aljanna yìí ah wallahi wọn kúnnà lè ní àtẹ́dìyà wallahi tí ìbá pọ̀ sànú fìlọ́mù náà tó bẹ̀ láti mọ̀nà ọgbọ́n wọn tó bẹ̀ tíráwọn tó gbọ́n jù wọ́n wọn mọ̀nà àwọn tó lówó lójú wọn mọ̀nà àwọn tó lágbára jù wọn mọ̀nà wọ́lọ́ ka sànú ọdún fìlọ́mù náà ọlọ́ba lẹ́yìn náà ọlọ́run tó wáyé pé dáwà ń fi subhanaka allahumma àbí وتحية في السلام وآخر دعواهم قلي أن الحمد لله رب العالمين قال ما بيو لكن دفوا وقتتوا او كيف ما يقول له جنة الله بار سبحانه وتعالى سعلمه سوالك انه مال جنة الله بار نعم فعني وبينا ونبينا صلى الله عليه وسلم هو صاحب اللواء والحمد اللواء محمد سلم قلنا ننتيو بيو اشياء قلوة من الكيامة وما نتجيو على بيو اشيانا وعالي مف مف مفخرة عظيمة إليه كثير ما في سفار الله أن يكون استفار مثل الله وكانت الرفيع أتيكو كتوك قاني الله أن يكون بشه وسلم هذا بنا صلوات الله والسلام عليه قالوا هم ما قفوا النبي صلى الله عليه وسلم روى إمام أحمد والترمذي وابن والمجا بإسناد صحيح أن أبي سعيد الخدري رضي الله عنه قال إمام وإمام أحمد الإمام الترمذي الإمام ابن ماجه وما ليس يقول إسناد فمتهمين له إسناد الصحيح وما رأى أبي سعيد الخضري رضي الله عنه من كان قال رسول الله عليه وسلم أنا السيد ولد ولد آدم يوم القيامة الله أكبر أنا اللي من الأسواء دوما نبي على من القيامة أنا سيد ولد آدم يوم القيامة لا فخر عندك الكريم الزفاري وكلمون زفاري من الأسواء أوغاني إلا فخر من سفارك من سفارك الله أكبر بيدي لواء الحمد ولا فخر إذن ما عاد بيعش يا أكبر إذن إنا سفاري من الله بيخوني فلم يلولوري أما ثم أدوك وما من نبي يومئذ آدم ومن سواه إلا تاتا لواء كسان بنا أتري بابا مي أقبلون آدم أتبقى لم يكون gbogbo wọn wà dúró sí ẹ̀yìn àti àmì abẹ́ àti àmì gbogbo àdúrà bí àti àmì àdúrà sálẹ̀ jẹ́ níbi ọ̀kẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọ̀ wà ánà wà áwọlù ṣáàfẹ́ èmi ẹjọ́ kọ̀sípẹ̀ gbangba kìyàmà tí gbogbo yẹn bá dúró kò sẹ́jọ́ sọ̀rọ̀ jẹ́nà yóò mọ̀ yẹ kó mu rúhù wàlmàlá ìka ti sọ́fà láàjẹ́ kàlámù kò sẹ́jọ́ sọ̀rọ̀ jẹ́nà ilà man ọ̀nà àwọn awọlù sàmì ní akọ́síbẹ̀ ń gẹ́lú kọ́kọ́ máa wúra wọn ni nígbà alìkìyàmà wàhálà pọ̀ alìkọ́rí àtúmọ̀ alìkọ́rí à lọ́wọ́ pọ̀ níbi yẹ kọ́ sọ́rọ̀ jọ náà lọ́n kó bá tẹ̀lé bí lẹ́sà rẹ̀ wọ́n awọlù mọ̀ṣẹ́fẹ́ wọlé afákà ẹ̀yìn mi kí wọ́n kọ́ ahmadu alaikum lillah tẹ́gbà pé kójú anabi sẹ́sẹ́lẹ̀ òun lójú kó mọ́ tó máa dúkú fún ọba jù ìṣẹ́jú mọ́ dúkú fún ọba tó nínú ẹ̀dọ́ lọ wà á mọ́ra òun kẹyàmọ́ bí hamdi yìí àti pé òun ló tóbi jù ló pé jù lẹ́ni máa dúkú náà fi gbé àṣà ọ̀fẹ́ lè lọ́wọ́ liyawi ila riwa'ihi hamidun lillah gbogbo àwọn bá wọn wà lábẹ́ وإلى هذا أشار صلى الله عليه وسلم عندما كان في الحديث إليه لفا ترى بصباحك نوالي وما من نبي يومئذ كسيا نبي لا آدم ومن سواه يبدأ بامي آدم ومن سواه تنتبه طوال غيره إلا هذا اللواء القوى ربها سامي وهذا اللواء حقيقي يحمله النبي سبب يوم القيامة بيده إنها ندوى ندوي ندوي تعتأ وينضم إليه جميع حامدين حمادين من أولين من الأولين والآخرين الله أكبر أشياء أشياء دوني كيف النبي صلى الله عليه وسلم يوم القيامة tí gbogbo àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́n ba tó mọ̀ wá wọ́n sá gbogbo àwọn tó mọ̀ dúpẹ́ fẹ́ lọ́wọ́ ba ó mọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ àti bí òpin. وقد خلق إلى لوائه أكثر محمد لله ذكرا له وقياما بالأمره أما تو عصمة بيعتيان يجو تو عصمة بيزدو ناني أكثر محمد لله ẹni máa dúpẹ́ fọ́lọ́mọba lọ́pọ̀lọpọ̀ wọ̀ bí kẹrin lọ́wọ́ tí máa ń tẹ̀lé tẹ́lọ́ lọ́pọ̀lọpọ̀ وقياما بأمره عتي سنت لا تيالون الله سبحانه وتعالى مو ولا مو ركنك هو ومن ولي مسابعة السلام عليكم بس الكريم اللهم بك الكريم بسم الله وعدنا بي وكريم بسم الله خرجنا وبسم الله ولدنا وعلى ربنا فكرنا لكن ما الإسلام ما يأيو كما بجالي olóhùn làgbọ́kẹ̀lẹ̀ láti wọlé náà olóhùn làgbọ́kẹ̀lẹ̀ náà lọ́jà lálẹ́ bisimilayi tẹ́wọ́ akábílẹ̀ láàlá awọ́lẹ̀ wọ̀lá náà lọ́jà bisimilayi ọ̀kàràbínà bisimilayi ọ̀kàràbínà kìlì wàhálà ràbínà tẹ́wọ́ àti nílé ló ta àtà làgbọ́kẹ̀lẹ̀ nù ọ̀lọ́ ọdí wa gbogbo náà àyà gbọ́kẹ̀lẹ̀ rà wa tẹ́wọ́jà lọ́jà bisimilayi tẹ́wọ́ akábílẹ̀ láàlá ثم جاء يقول بسم الله ولدنا وخرجنا بسم الله ولدنا وعلى ربنا توكلنا àti lílẹ̀ lẹ́rìn àjò ọlọ́run la gbọ́kànlé ọlọ́run ọba mọ́sà tó wọ ọlọ́run ọba mọ́sà tó wọ ọlọ́run ọba náà. قد روي في الحديث عن النبي صلى الله عليه وسلم قال أنا أول ما يدعى إلى الجنة حمدون إمن يفقدوا وقل الله جنة نوع تلك فرابان الذين يحمدون الله في السراء والضراء هم قالوا بأنهم ما نوروا ní wà nù nira ẹ bá ti di bára wọn ọmọ ìgbìgbọ́ lọ́wọ́ ni ó wà nù ọ̀rọ̀ tó kó ń gbádùn lọ́wọ́ tó lọ́wọ́ wa ó wà nù nira ó tó lọ́wọ́ ba lọ́wọ́ akpọ́rọ̀ rọ́wọ́ Tabrani ti Mujam Kabir afáwà Imam Tabrani lọ́gbà nù Mujam Kabir rẹ̀ wọn Abu Na'im fi Ilya afáwà Abu Na'im lọ́gbà nù Ilya rẹ̀ wọ́n hàn ti fi Mustadrak àti Imam Hakim Mustadrak rẹ̀ لكن في إسناد ابداع الضعف ولن كنت مفعل صحيح تقول إسناد بالله روى مبارك في زوج سنن الصحيح موقوفا على سعيد بن جبير رحمه الله او ورعيه وقد رواه ابن مبارك أفاوى ابن مبارك أبا ليسيوا في زهد مثل زهد بإسناد صحيح كانوا إسناد صحيح أو أن موقوفا تقول موقوف على سعيد بن جبير تقول له سعيد بن جبير تبي سعيد بن جبير تابعي رحمه الله الله كبعك بول يا رسول جاء موقوف أفا كبير ورتفع صلبه mo wọ́n tó ń gbogbo ọ̀rọ̀ bá rí kàmù tí ó àkọlẹ́mù kàmù rọ́lù àfáà ní wọ̀kàbìrọ́wà mọ́jú mubarak an sa'id bin jubair rahimahullah sa'id bin jubair yìí tábì ní kìí tàbí mi awa ni mawukufan àti tí wàá pè ní mawukufan kí ni yàtọ̀ rẹ̀ ẹ ọ fẹ́ gbà ọ fẹ́ kọ̀ farabalẹ̀ ni tabatun àti tí mawukuf tàbí lọ́sọ̀rọ̀ yìí àwọn Sa'id bin Jubayr tó wá sọ̀rọ̀ tábì lò bó la ní ẹsẹ̀ jẹ́ mọ̀ọ́kú fẹ̀lẹ̀ àwọn pé ah ó fún ọ̀sà àbí yẹn pàmò àbí kọ́kọ́ àfa àti mistake ni ẹ kọ́ pé mọ̀kútó àn ẹ̀kọ́ fún wa mọ̀kútó àn ayé ntòbí lọ́dọ̀ ó di wa ó wà very very important kí n máa mú báyìí ó di wa kama yàtọ̀ mọ̀ọ́kú fẹ̀lẹ̀ àti mọ̀ọ́kú àn àti kí ni mọ̀kútó àn ó di yẹ àfa àbẹ̀kí bi ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. يروي عن كعب قال الله أكبر وما له أكبر الله وصحبه عليه السلام نعم ara o jùlọ ló jẹ sáàbí àmọ́kọ̀ sọ fún wa pé jùbẹ́yọ̀ ọ̀dọ́ jẹ́ ń gbà wá ń kiri ọ̀dọ́ sàíd mọ̀sọ̀kúrọ̀dọ̀ jùbẹ́yọ̀ وني موقوفا على سعيد بن جبير الوالي كان اسمه سعيد بن كده هما وني سعيد هما جبير جبير كان عارف اسمه سعيد عارف سعودي والله نظر ابن يقول رحمه الله تقول تعبير في اسمه بكني رضي الله عنه وديوا نعم وجاء في اثر عرف بانه رواه الصحابه رضي الله عنهم يروي ان كعب بن كعب قال نجده مكتوبا على القرآن محمد رسول الله صلى الله عليه وسلم محمد سلوبا لا فضل كي تجمع كراني ولا قليلا كي تجمع بنك تجد علاني ولا خضاء ولا كن في الأصوات العسير ما في عيان لا نجاني ما صرف قطف لا نجاني ولا يجزي سيئة سيئة السيئة كيف يبروس عبرو كيف أتبرو فوق لنا بروس

imam gami ló gbà nù aso siwaju ẹnu ni rẹ̀ olohun kó bá kẹ́ wọn. wa fil janna bayt yuqalu tún yìí kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tún làhàmù. ilé àlùjẹ́nà ilé kẹwàá mẹ́sàn-án pè ní ilé ọpẹ́ ilé ọpẹ́ kúsà lè lọ́dí náà yà fi sarai wa dara wà special fáwọn tí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá nígbà jẹ̀rẹ̀ àgbà níra wọ́n yẹ wọ́n máa ṣe sùúrù lórí àkọọ́lẹ̀ tó kóró ẹ̀yà ni àkọọ́lẹ̀ tó kóró tábìlì wà tẹ̀lé sí wọn ni lọ́wọ́ Tirmidhi bi hamdi bi isnadi hasan an abi musa al-ash'ari radiyallahu anhu imaamu Tirmidhi bá di sọ́wọ́ pẹ̀lú isnadi tó tẹ̀lé lẹ̀ wọ́n tó na hasan abi musa al-ash'ari radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam ورد إذا مات ولد الأب أب تلك أيكم بما ثم يبقى ثلاث وبداهما سيولوبا ثم ثلاث وقال الله قال الله للملائكة الله سبحانه ملائكة من يجيهم يوم يقول كبرت ولد أبي أن يجيهم يوم أروني فيقول نعم وني بيني ولو ولا نروع فيقول كبرت ثمرة فوادي ادياي سوكاري اما السوكاني ادياي سوكاري فيقول نعم ولي بيري كيف ماذا قال عبدي انا ادياي سوكاري كده رميوي فيقولون حمدك واسترجع انا اقول الحمد لله انا لله وانا استرجع انا اقول انا لله وانا اليه راجعون الله اكبر فيقول الله تعالى ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد الله أكبر القائل فوق من الجنة كان سوق لي اللي يقف اللي يقف الله بقصة من وكوان هذا حمد الله على الضراء اللي يذكر الله بلوري جراء أجي إيه، إيه، يذكر الله بلوري جراء فنال بحمده عاد الرتبة العالية أو عاديك سجعين لك ولكن كيف يبلغ الحمد هذه المنزلة بول يسي بقوي وكيف يصل إلى هذه الدرجة بول يسي لإقلاي قال الشيخ الإسلام بن تيمية رحمه الله أطاع الشيخ الإسلام بن تيمية صباحك والحمد على الدرائي يجب مشهدان ìmọ̀ adúpẹ́lẹ́ ọlọ́wọ́n ba ìmọ̀ mú nǹkan kan ẹ̀rí méjì sí ọ̀ràn àyàn àràdóhùnmá aláàrán kan nù ẹ̀ ilmu la abdibi annalá subhanahu wa ta'ala mustawdi bu lazali kí ẹ mọ ìpọ́lọ̀ ọba náà ló tó sí bẹ́ẹ̀ ló lè sí bẹ́ẹ̀ mustahikun láwọ́ binafsi òun gbọ́dọ̀ lọ tọ́ sí fa inna ahsan kulla shay'in khalaqa ọ̀rọ̀ ọba gbogbo gbádá ńlá dáadáa ó ní jòjì bẹ́ẹ̀ wà á kẹ́rẹ́ kó lè ṣe é ó bẹ̀ tí wọ́n kàn ní pátákì á kẹ́rẹ́ tó dá àdúgbò púpọ̀ kò ní dáa yẹn bẹ̀ ọ̀wọ́n alimul hakim onáyẹrẹ bo onímọ̀ jùlọ bọ́rọ́gbọ́ alakabiru rahim ọba tó kó yóò fọ́ ní ìrúdáṣe ọba tó kó yóò níkẹwàá wọ́n fẹ́ràn ní ẹlẹ́ẹ̀kejì علمه بأن أي أنا اختيار الله لعبدي مؤمن خير من اختيار لنفسه أرمى كي تلو الصلاة فون تلو يعني أسعفون أدى جنتم سالتا فنار له كما روى مسلم في صحيحه بين مسلم في سنة صحيحه وغيره عن النبي صلى الله عليه وسلم كما فهم يدب عن النبي صلى الله عليه وسلم قال انه قال كان زايكي والذي نفس بيدي الله با ابن جابي مفين تبي من دلوه برا لا يبدو الله لأمام القضاء هل يقول الذي نفس بيده مفين من دلوه برا لا يبدو الله لأمام القضاء الله نيسي كده لك الله نقع قولك خير المؤمنين إلا كان خيرا له ما جور في مؤمنين ولذلك لعبني إلا بمؤمنين eléyìí kò sẹ́lẹ̀ ní àfi mọ́mìnì wọ́n lọ́sọ̀ láàrín kẹrẹ ahadin ilá limọ́mìnì kò sẹ́ tó ní kọ́lítì ilá tó ní àfi mọ́sí ilá tí gbogbo àlámàrí ọmọ jẹ́ fẹ́fẹ́ àfi mọ́mìnì ìnà àsọfẹ́lẹ̀ sara Allahu akbar tí mo bá wà nù ọ̀rọ̀ tó wà nù ọ̀la tó wà nù kò tó tẹ lọ́rùn ó lè ṣàkọrọ̀ yóò dùkọ́ lọ́wọ́ lọ́ba fọkànà khairan la ẹni bá wà nù ọ̀la tó wà nù ọ̀rọ̀ mẹ́rù kọ́ gbóhùn yóò kó gbóhùn àmọ́ ìgbà yìí mọ́mì mi lọ ṣàkàrà yóò kọ́ lọ́kọ́ sí fún un lọ́wọ́ kọ́ sàánù rẹ̀ kí ló ń gbẹ́dẹ̀ kí ló gbóhùn lókè òde ibẹ̀ yẹn ó di wa ṣàkọ̀rọ̀ yóò àdúrà ọ̀rọ̀ fọ̀kánà káyọ̀rọ̀ la ìmọ̀ pé ọlọ́run ló ṣe fún yìí pé dúpẹ́ ọlọ́ba yóò ọlọ́run àti ọmọ àtàlékún rẹ̀ yẹn fún ó di wọ́n yìí la àṣọ kọ́kọ́ ìnira ti gbà sẹ̀lẹ̀ sí abúlé sẹ̀lẹ̀ sí sọ́bàrà ó فكان خير له إما جولي ويقولتي المؤمنون لا أبو الله تلسي كلما كرا كلما كرا كي لا يقوي كي يقع يمان دوني كبات سواه يمان يوقع مران أولي أما عندي أمور سلام الله فلان با سوري فون يوني بيسوري باتا أدابو أدابو أولي أنا يقول يبون àmọ́ ẹni kọ́lọ́ nǹkan ti àdáwò kankan à ń kú sí náà ọba náà àwọn olúdú ẹ̀ bá nígbà wọn kú sí náà ọba náà àwọn olúdú ẹ̀ olè àwọn olùkọ́lọ́ ti mú wa kà yí e ó di ewu ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nígbà tí wọ́n mú mi náà ọlọ́ọ̀bà. وخبر النبي صلى الله عليه وسلم أن كل قضاء بيقضيه الله المؤمن الذي يصبر على البلاء ويشكر على الثراء هو خير الله ربي في يوم gbogbo àkọọ́lẹ̀ tó lọ́gbà kọ́kọ́ múmìnì mùmílẹ́gbẹ́ ma ṣe suru lórí adawo ìsì máa sọ pé lórí ìdẹ̀ra ìrọ̀rùn òwò àkàrẹ́lá orí ní ma mọ̀jẹ́ fún onílà sọ̀rọ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn ọba ọlá Qur'an al-Karim fàyìdà alìmọ̀ zálìkà abdu tí àdúgbà bìnrin ìwòsàn kánàwó tó dàjà lójú bẹ́ẹ̀ akbara alhamdulillah bi ahawalihi kulliha kul gbogbo wàlúmọ̀ ní kúfẹ́ náà ọba gbogbo wàlúmọ̀ ní kúfẹ́ náà ọba fi sara'ihi wa dara'ihi في شدته وراء آخره ثم هو في حال شدته لا ينسى فضل الله عليه ما تقول وانو نرى كوني قادي ورسلم في سفون زون سبايف ميرابا لسبايف مي وعطاؤه ونعمته اتي كوني قادي عموري اتي ديراتلون سفون فاني جاء رجل الى يونس أراكم كما دافع أمه وفاضة نقول يونس بن عبيد رحمه الله يشكو ديك لحاله في أفا أفا يونس كان ليو كان ليو مهارية هي أعوذ له تيجي تيجي يوم ليو أولي فقال له يونس إذا قلت تقول لي يعني أسرك ببصرك هذا مئة ألف درهم سي أو باقي ينالي ojú ẹ̀ kí n fún ní one thousand dirhams dirham ní one thousand àmọ́ kí n gba ìrìnà rẹ̀ kàrọ̀ jù rà láà onímọ̀ alóore ojú màmá bí náà ilẹ̀ fílẹ̀ rẹ̀ kàrà bìyẹ̀dẹ̀ ìmíyẹ̀ta alf rà àwọn agbọ̀kọ̀ ojú ọwọ́ mi yéjì one thousand dirhams kàrà là ó ní nìkan yọ ó ní kàrà ẹ́ garawi kana fa bi rajulaik ne ta al ina din gesa biyi wan ta man dirham kala la fa kala za zakara o ni'matullah alayhi wa bala fi ta'awud da Allah ta'awud fi fun ka yunus araka ara indaka miyata uluf wa anta tashku haja murikun intana ti fun o le ni 200000 àìmọye ìdẹ̀ra wọ́n kígbe àìnira kan ìnira kan àwọn bẹ́ndẹ̀ bàtọ́lọ́ di lẹ́bẹ̀ndẹ̀ amálájú ti gbọ́ ẹni tó lóde yorùbá àwọn edo state àwọn èèyàn ọ̀kásà wọ́n ní òwe kan tó máa sọ ó ní wọ́n fi kọ́ ọmọ kan ní yorùbá bẹ́ẹ̀ lẹ́nu bàbá òun fẹ́ ra bàtà bàbá ní kò sí sùúrù ọmọ kò sí bàtà bàbá òun fẹ́ ra ti gbó máa mọ́nìjì tí tọwọ̀ lẹ́sẹ̀ yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yà lọ sọ́jà wọn lọ sọ́jà wọn á rí ẹ̀jẹ̀ kẹ́tí ń fi dì í wọ́ wọn á rí ẹ̀jẹ̀ kẹ́tí ń fi dì í wọ́ wọn ní bàbá eléyìí ò rí mi kò lẹ́sẹ̀ yìí bàbá ìyá kọ̀ọ̀lá sí mi tí mi jẹ́ ẹ̀jẹ̀ tí mo fi rìn bàtà lọ́kàn ẹ̀jẹ̀ kọ̀ọ̀lá sí mi dúpẹ́ lọ́wọ́ náà tó jẹ́ fún mi ní ẹ̀jẹ̀ tí mo fi rìn bàbá mi yẹ always tí ẹ bá ń ronú dáadáa yóò mọ̀ kọ́ lọ́n fòfò tí máa ń lọ́dà inú ọ̀pọ̀lọ́run sọ̀rọ̀ fún ọlọ́mọ mọ́síjú àmì ìkúrọ̀ aláìláì lọ́ba sànú ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá aláìláìlá náà gádùn bẹ́ẹ̀ gama gálọ̀ sọ́lá ara sẹ́yìn Muhammad wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum salam bila pẹ̀lú pẹ̀lú gbogbo ilé ìbáwí dáadáa jọ pẹ̀lú wọn ṣé lè sọ pé àgbàgbọ́ ni wọn lè ní wọ́n ṣe àwọn sáńdí àwọn ìlú kọjá. ayé rẹ ayé olè mú wọn ní ilé wọn èyí rẹ ilé ẹ̀jẹ̀ wọn ní ìṣẹ̀lẹ̀ ààrẹ ẹ̀jẹ̀ wọn tó wà lára rẹ sùn fún nígbà tó ń sọ̀rọ̀ mọ dákẹ́ ilé rẹ wọn ni pé ànẹ́bí yẹn gan sàlẹ̀sẹ̀lẹ̀ tó lọ́n sọ̀rọ̀ fún bó ti gbéra rẹ̀ lọ́sàgbà ti ń ròyìn pé èmi la síwájú ọmọ ẹ̀dá kí ló ní إلا فقر أم سفاري يوم أن أولين كانوا سفاري وأشهد من سفاري ولو ليه يفاد لي مو ó di wa ọ̀kẹ́ ni ẹ̀kejì. ìgbóná ni bí wọ́n gbé ìkọjá rẹ̀. ọ̀hún òun gbọ́dọ̀ bí ẹlẹ́gbẹ̀ẹ́ nìkan ẹ̀rọ la kò fún abọ́mú báyìí ṣé o sọ yẹn fúnra rẹ̀ ni. ta ló ṣe fún un ta onye ní òun gán dúpẹ́ fọ́lọ́ ọba ni àwọn afáàkà máa sọ̀rọ̀ ẹ̀yìn mẹ́fẹ́ jìrì wọ́n gbé gbogbo jìrì àmọ́ ọ̀rọ̀ hikima wà bẹ̀ gbẹ̀rẹ̀ tó pọ̀ hikima wà bẹ̀ gbẹ̀rẹ̀ tó pọ̀ nígbà pàdé mara rẹ̀ lẹ́yìn ló tó fún wa wọ́n ní mọ̀tò wọn dáwọn ẹ̀mí ọ wá select ọ select ọ select ọ wá select àwọn ẹ̀mí márùn àwọn olùlà azùn náà àwọn àwọn àgbàdo àwọn òṣìṣẹ́ ọlọ́ba nabi nuhu nabi ibrahim musa isa àti nabi muhammad sallam wọ́n ń bè lọ kálukú tánìọ́ wọ́n ń bè lọ àlùbí láì nuhu wọ́n làbá gbogbo wọn tánìọ́ wọ́n ní mi nàjíyùlá nàjíyùlá ẹni tó lọ́wọ́ làbá gbogbo ayé rẹ̀ gani ibrahim tánìọ́ omi mi ni khalilullah khalilur rahman ayu ọlọ́run musa taniẹ omi mi ni kalamullah ẹjọ́ ọmọ bá dá sọ̀rọ̀ direct ìwọ ìsàtàdé omi mi ni ruhullah ẹjọ́ ọmọ dá láì jẹ́kọ́ kọ̀ọ̀tún mọ́ mọ́ mi ìwọ muhammad tani omi mi ni abdullah ẹrú ọlọ́run èwo ló kéré ju gbogbo àwọn ọkùnrin ọlọ́wà ní ìwọ tó mú ìtó kéré ju ìwọ náà lọ́gà gbogbo wọn sàlẹ́bì gẹ̀rẹ̀ rẹ̀ lè kòkòrò náà sórí láì gẹ́mẹ̀ ó ní èmi ní kéyìn abdullahi ẹ̀rù ọlọ́ ìfẹ́kùrẹ́ ní kalamullah ruhullah khalilur rahman nabiyullah wọ́n ní kò ní èmi ní abdullahi ẹ̀rù ọlọ́ musulmi máa kẹrẹ̀ ẹ̀kọ́ rú mi àwọn ìbùkún àná ìmá tí dára ìkó kẹjẹ rú mi èyí ẹgbẹ́ ẹ̀gbẹ́ àgbẹ́ àlàfẹ́ yóò bu jẹ kó lórí tébìlì tébìlì yóò wá gbèsè rẹ yóò ní ẹrú ní bí njẹ bí ẹrú yóò ní ẹrú ní mí bí njẹ bí ẹrú tó yìí bá wí tọ́lẹ̀ jẹun èyí pẹ̀lú rẹ yàtà búra wà kan búra tàbí dín búra hasan ọlọ́nà fẹ́ yàwó kejì o wọ́n ti yàwó yàwó tó kébi gbòógì rẹ o àti kíláà wí lọ búra búra tàbí dín wà ń kálù ẹ̀ záríà ọlọ́mìíràn ah ọmọ mọ̀ fẹ́ yàwó kejì muhammadu yà é ó lé àti ìyàbò fi ń jẹrà mi láti jọ yìí ó ní mọ̀ á délé ìyàwó mi yóò wá tẹ́tẹ́bù yóò wá tó wá gbóúnjẹ kalẹ̀ yóò fi àsọlé lórí pẹ̀lú àwọn abọ́ abọ́ tí ìyàlẹ́ tò sílé tí ò tí è lò ìyàwó wa ń lò fún ọkọ tí àwọn tó ń kó wa tó dáa ó ní òun wa tó máa ti oúnjẹ wọn tààjù ó lóun tó wá pé ó pé àpé tààjù ìwọ́n náà lọ jẹ́ ibà tí mọ́ rẹ̀ bá bọ́ báyìí orí àmìrò ayélujára o wọ́n ní ayé orí àwọn abọ́ rọ́bà tí wọ́n tó jẹ́ oúnjẹ ògbónà ti ṣe jẹ́ ẹnu ó ní eyín ọlọ́wà àwọn pẹ́pẹ́ àti ìṣẹ́nu wọ́n ìgbà ìṣẹ́rọ̀ nínú àwọn Jerusalem pẹ̀lú Jibril ọlọ́run gbogbo àníbi ọlọ́run kọ́ra sálọ́run gbèrè gbogbo àníbi ọlọ́run kọ́ra sálọ́run gbèrè nítorí alẹ́mà ní ẹ̀mí ìta gbogbo kọ́ra sálọ́run gbèrè wọn tún sá fún yẹn ká méjì àníbi ọlọ́run dúró sá fún yẹn ìbílẹ̀ wa ti wọ́n wá wọn káàkiri ayélujára Muhammad ibi ní ìgbà ah ẹnitẹ sẹ́yìn mùsùlùmí gbogbo àwọn tó wáyé bẹ̀ wọ́n la síwájú wa dákun tọ́ka ju àwọn ọmọ yìí rẹ̀ àti àbíkà sáyọ kù kan ó ti yé bó ṣe rí nìyí ọlọ́mọdé àfúrà yìí wa. mọ́sílẹ̀ àkọ́ ara ọ̀ mọ́sílẹ̀ àkọ́ israel kẹ́lẹ́ israel mi iraj israel ni láti mẹ́kà lọ sí jerusalem mi iraj ọlọ́dọ̀ síra wọn wọ́n lọ pé israel mi iraj israel ni ìrìn sí jerusalem mẹ́ráàj ni ìrìnàjò sọ́dọ̀rọ̀ sọ́mà. òkè náà ti bóyá ìṣúra ẹ̀ ní láti bí láti bí gbàrà náà ti lọ sọ lọ. ara ara ara ara israel fún israel yẹn ni ní ka bali israel ni bali israel ìrìnàjò alẹ́ ìrìnàjò olú wọn rìn mẹ́ráàj ni tọ́lọ́sókè ìlọsókè ọ̀ràjà wọ́n pe sa'ala sa'il wa'ati lil kafirina من الله يجري في المعارج في المعارج ولا مسافة حلوة نعم أولا ما نجي ونفعل وجود في أقوالنا لما نبع قالوا بيوم نعمل bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́dún fún ọ ní ìmọ̀nìkà ọlọ́run fún wọn gbogbo mo máa ń sọ pé sáà pé èbó ló ṣe àwọn nǹkan fúnra rẹ̀ sí ìdíkọ́ ọlọ́run bá sọ́ńtà lá ẹ̀ǹgéjì wọn ni wọn bá sì kẹ́tí òfúra wọn àwọn náà láwọn ó ṣe ìtọ́lọ wọn wọ́n láwọn uh, òkun àbí wọn nínú wọn bá sọ òkun yẹn di pẹtrol ọba tí wọn á pẹtrol lọ́dọ̀ wa ó di wa àmọ́ ọlọ́run ló sì pẹtrol wọn bá tó ti kọ́ ọlọ́run ló gbé pẹtrol yẹn sí ó di ọlọ́run wa gbé pẹtrol yẹn sí ilé àwọn mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn òní jà lọ́dún ìrònú pa ayé torí ìrònú pa ayé ló mú ọ ama ronú pàkí ni alkiyama ni láti sinmi ọba ni káwọn máa ti wàhálà ọmọdé pọlọ wọn àbọ káwọn máa mú nǹkan tó lọ ń kúrò fún wa ká máa ti rà lọ́wọ́ wọn. ó yé wa mo ṣe rí mi à sáyé pé àwọn ni wọ́n ní ọpọlọ tó ń ṣe gbogbo nǹkan wọn ni ọba máa àwọn òkúta lọ́dọ̀ sí wọn náà ọba máa lo òkúta wọn láti máa ṣe tó arọ̀pọ̀ wọn ní yọ ni àbí ẹ̀kọ́ ni ọba lo òkúta tiwọn náà láti máa ṣe ni àmọ́ olùdíjú kò òkúta tọ́lọ́run sí àwọn tó òkúta tọ́lọ́run sí tẹ́lọ́ sí rí ọlọ́run wa gbèsè àwọn kan ó di wa gbogbo ẹ̀ gbẹ́mú Ghazali pé falsafa ni onífìdísọ́fà ni gbẹ́mú Ghazali rẹ̀ mọ̀ wọ́n la ó lẹ́yìn tí máa ń dúpẹ́ fún òyìnbó tó ti plane nǹkan ó ní bí prisoner prisoner tí ó wà lẹ́wọ̀n president state Buhari àpèjúwe ọwọ́ announce pé prisoner báyìí báyìí báyìí kún wọn yọkọ lẹ́wọ̀n òun fún ní amẹ́nísítà kí ni kò fún ní freedom o ní àwọn panel rẹ̀ prisoner yẹn nígbà buhari sọ̀rọ̀ yẹn ó wá sọ́dọ̀ controller controller general prison controller mi wá sọ fún controller ti tètè ẹlẹ́wọ̀n yẹn wà kọ̀ntúrà stéètì wá announce nínú rédíò stéètì pé ẹni báyìí báyìí báyìí nínú rédíò ló ń tó wá gbọ́ prisoner yẹn nínú rédíò tó wá gbọ́ kọ́ wá lọ di rédíò fún ọ̀dúnkọ́ pé à ah, ọmọ ìṣeun gan ọmọ ìṣeun gan ń dúpẹ́ lọ́wọ́ rédíò yẹn kí wọ́n fi kọ́ nǹkan méjì kódà kì í ṣe kọ̀ntúrà stéètì ló ní kódà kì ṣe kọ̀ntúrà national ló president ló president gan kọ́ ló ní lọ́kàn pé lágbájá o filẹ̀ ẹ̀ka àdúgbò fún kó ní báwọn ikú náà o àmọ́ ẹni tí ọ̀pẹ́ ń jagun ọ̀pẹ́ yẹ náà ní kiri ọlọ́ mẹ́rin bàbá rí ẹ̀fẹ́ bàbá yẹn mú àfa fún nà ọwọ́ àfìlẹ̀ kí ó lè ṣe ọ̀fẹ́ ọwọ́ bọ́ sí ní falsafa ọwọ́ lè kọ́ mọ̀ nípa falsafa ọwọ́ ní ọpọlọ ọwọ́ mọ̀tò wa kọ́ mọ̀ nípa falsafa ọ̀nà àṣẹ irọ́ gbogbo ẹ̀ ìkàfẹ́ ọpọlọ ṣeré ní afáàmì gẹ́gẹ́ gámù tí a lè sọ wílọ̀ ọ̀rọ̀ ọdún ẹ̀ yóò lè yára gbogbo àdì kì í sẹ́kẹ̀ sọ pé fásitì àìrọ̀ ní àtọ́ ó ní inú nàlá lórí rẹ̀ ó ní kò yé ni ó ní ọ̀dà rúmọ lójú ni àwọn afáàsù náà kọ́ àṣẹ tó ṣe fásitì àti dọ́gbọ̀n mọ́ ilé àmúlò yìí jìbàjá sẹ́yìn rẹ̀ fásitì àti ṣe. pàṣẹ mi náà ti bá irú gbogbo àwọn wọ́n fi wọ́n fi súnà wọ́n fi súnà gbé òun ò ní àǹfààní yìí fọ́tíbà nìkan gbèsèwájú ọkàn lè bọ́ sí àgbà àfa súnà nípa àkìlà ní straight kò wá fi súnà máa kọ̀rẹ́tì fọ́tíbà tiẹ̀ ǹjọ́sẹ̀lẹ̀ sí mi ǹjọ́sẹ̀lẹ̀ sí mi ó di irú àwọn ǹjọ́sẹ̀lẹ̀ sí mi pé irú súnà rẹ̀ yẹn fi àjọ́sí àgbòlóògùn àgbòló mi se ṣé wà á ti tó tó ń tọ́ yìí ah, ẹ̀rọ ọ̀rọ̀ gbogbo tọ́rọ sọ tí wọ́n ní oníbàbà rẹ̀ wọ̀ náà olóhùn oníbàbà wọn wọ̀ náà oníbàbà òun ti wà nínú lẹ́nu kó ọba rẹ̀ wọ̀ náà nǹkan tó tún fúyẹ́ ju pé bàbá òun ti wà nínú kòtòkòtò ó ti pọ̀ wọ́n ti fẹ́ yóò wí pẹ̀lú kí ni nínú kan bàbá yóò rí bẹ́ẹ̀ adáwà bọ́yá kò gbọ́ yé tó gbọ́ yé síwájú nìyẹn wòláwò tààlà à ń sọ̀rọ̀ ní jẹ̀ka yíba yìí. ó ní ó ní ànẹ́bí ni ó dáná ìlú káàdì pé ẹni tó bá yẹ lẹ́nu kò ti kú hmm. ẹni yẹn ti wà fi náà hmm. ó ní káàdì pé eh. ó wá ní òun wò lókè aláwọ̀ wọ̀ náà eh. ìdójú dáná ti sọ̀rọ̀ pé ní ẹni bá ti fẹ́ kú fún ẹ̀fẹ̀ náà eh. ó lọ́wọ́ àwọn kò kú olóòwò tó ní ó gbàdá yára rẹ̀ wọ̀ ẹ má sì yọ òun sọ pé yóò wọ̀ náà olóòdì wa nínú ní pé àdìsí bá yìí lọ bí èyí bá ti tó kí mo rí náà nìyí. nítorí sọ pé ní o tọ́ sọ. láìpẹ́ lóòótọ́ ni. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jàbàtà ẹ̀jẹ̀ jàbàtà tẹ̀ jókòó sí. ṣé ó wá yẹ kí ọmọ rẹ sọ máa ń bẹ. ẹ ọ̀dà ń bẹ̀rẹ̀ sọ.